نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له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 أما بعد فيا عباد الله اعلموا عنا للذنوب آثارا عظيما ومخاطرة كبيرة في الدنيا والآخرة والذنوب تنقسم إلى قسمين صغائر وكبائر وقد سمى رسول الله صلى الله عليه وسلم التباهر بالموبقات والمهلكات وهي كل ذنب تعوض الله سبحانه وتعالى صاحبه بعذاب أو لعن أو حد في الدنيا ولقد ذكر لنا نبينا محمد صلى الله عليه وسلم أصناف العذاب التي يلقاها مرتب الكبائر الشرك والكفر والبقع والشرب الخمر والزنا وما يتكبر على الخلق ويعرض عن كتاب الله ودينه أما الطواهر فقد حذر منها رسول الله صلى الله عليه وسلم عباد الله ومن رحمة الله سبحانه وتعالى بنا أن من كذب للمباحث غفر الله لقضاه بقوله سبحانه وتعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم لكن ويستدع أن يقول إنه من هال هذه الآية عباد الله الشرك كبير وكذلك الزنا والشرك الخمر وغيرها والمداومة على فعلها ولا حول ولا قوة وأما الفضائل يعني وأما هذان الظنون الدنيوية فهي هذان خاصة وعامة وأما الحذار الخاصة فهي كثيرة جدا منها مشكل البركة في العمر والمال حتى أقول الله عليكم في الله ó la jẹjẹ tán ọlọ́run kọmọ bá nígbà mọ̀ṣánlájú tó bàbá wọn àti ẹ̀yẹ ló jẹ́ ọlọ́run èyí tí ó ti kókó ìbánisọ̀rọ̀ alé ní òun náà ni àtàrù fúnnú alẹ́ afrọ́ wọn bàbá rí ẹni tí ń tẹ̀ náà tí wọ́n fẹ́ tẹ̀wọ̀n ní ti báà rí nítorí gba ìbọn ní pọ̀. irú ìyàwó lọ́wọ́ ti jẹ́ tọ́ láyé àtàkẹ́yà mi. wàlúùtánà bá a bá sì rí àwùjọ lápapọ̀ ó yàtọ̀ sí ẹnì kọ̀ọ̀kan àwùjọ lápapọ̀ gbogbo wọn fẹnukò lórí ìbàjẹ́ wọn ń ṣèbàjẹ́ ń bẹ̀. irú ìyàwó lọ́wọ́ ti jẹ́ àwọn ẹ̀láyé àtàkẹ́yà mi. jẹ́mọ́ mùsùlùmí èyí tàbí kálọ̀mọ̀ ní pé kámọ̀ntẹ́ lọ́n yálà ẹ̀ṣẹ̀ kékeré ní abẹ́tẹ̀ ńláńlá ó ní àwọn orípa tó pọ̀ tí ma ń bí tí àwùjọ ti máa ń ṣe ó sì ní ewu ńláńlá tí ma ń ṣẹlẹ̀ pẹ̀lú máa ń ṣe ìrù kan bẹ́ẹ̀ àmẹ́ẹ̀dẹ̀ bá máa ń ṣẹ̀ lọ́báníká gbójú kékeré àbí ńláńlá tá kù wó pín sọ́nà méjì wọ́n bí àwọn kan ní kàbáàrẹ̀ wọ́n pa àwọn ní sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá pẹ̀lú kàbáàrẹ̀ ẹ̀ṣẹ̀ kéékèèké náà pẹ̀lú sọ̀rọ̀ rẹ̀ jẹ̀mọ́ àti kékeré àti ńláńlá àpòtí ìdí ẹgbẹ̀rún máa fọwọ́ sí àtúnwọ̀n máa fi bẹ̀ bí ìbátan pẹ́ tẹ̀lé lẹ́yìn ó túbà tó bẹ̀ kí lára máa fi ń dá àwọn ẹ̀sẹ̀ ńláńlá kí lára fi ń dá àwọn máa pé kí ní ẹ̀sẹ̀ ńláńlá ni kí ní ẹ̀sẹ̀ ńláńlá ni kí ní ẹ̀sẹ̀ ńláńlá ni òun gbogbo àwọn ẹ̀sẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó bá fi ìyà sí ìpín bá ti báyìí ló wọná jẹ̀mọ́ tí nǹkan bá kéré lójú àwọn èèyàn tí a fẹ́ tẹ̀lé ńláńlá ni. Àníbà Muhammad sallallahu alaihi wa sallam sàárè méjì anábì wá wọn méjèèjì anábì ní ẹ̀rọ àwọn sàárè méjèèjì yóò àdìbẹ́ẹ̀ wà máa yóò àdìbẹ́ẹ̀ ní kẹ̀lé bẹ́ẹ̀ ló wà kẹ́lé. àwọn ní àwọn mẹ́rin dá bẹnu sàárè yìí ọlọ́run fi àtò ní agbára ní ìjẹun lọ́wọ́ ọ̀nà wọn pè àjẹwọn torí ẹ̀sẹ̀ kan tó jẹ́ ẹ̀sẹ̀ ńláńlá ìyẹn pé àwọn tí wọ́n ń tẹ ẹ̀sẹ̀ yẹn ni wọ́n mọ̀ fojú kékeré wò àmọ́ ńláńlá lọ́dọ̀ ọlọ́run ba yamushi ìdìnnàmímà ẹ̀rẹ́ lẹ́yìn tí ẹ̀ òfófó ni òfófó ìtí ọmọ tí a ṣàrẹ́ ìjẹ́ sí mi ẹ̀rẹ́ ní kéjì tí ẹ̀ bóun bá tọ́ ó lè sábà ó títọ̀ tí èlò ń sábà yìí ìyá kejì tó ń jẹ anabi sallallahu alaihi wasallam wọn láti wá anabi wa ní káwọn sábà bá wọn já ewé làbí lò anabi wa ńlá méjì wọn fi àwọn èyí tó fi kún sàárè ìwé àwọn sábà wá bẹ́ẹ̀ ewé lọ́sọ̀ yìí anabi sallallahu alaihi wasallam anabi ni ó ṣe é ṣe kọ́mọ̀ ọba kó ṣe àwọn ní fúfúyẹ́ pẹ̀lú ojú tó ń fi bọ́ yìí bí bá wá sí fúfúyẹ́ náà ló fi ìgbà táwọn oyè bá ti gbẹ ní o bá tó gbẹ àbá tó tó bẹ̀rẹ̀ náírà níyàwó gbogbo tó bá tó kéré bá ti báyìí yóò wọ náà dáàbò bá tó kéré ẹ̀ ọlọ́run ló sọ ní ànábì ló sọ ní tí e bá sá àfáà kan ló sọ àfáà kan lágbára rẹ̀ tí ọba tí báyọ̀ wọ̀ná èyí tí ẹrù àbá àbáǹdá lè wọ̀ná torí ẹ̀ ìtọ́nà wọn bá sọ pé ní ẹ̀bá tẹ èyàn wọ̀ná àbáǹdẹ́bì ọba sọ pé èyàn wọ̀ná látara sí rẹ̀ bábà tó bá ti lè dán wò tó lè yàn wọ̀ná torí ẹ̀ ọlọ́ ni bàbá tó tó lè ń fi àbáǹ síná torí ẹ̀ tó pé ń gba ti ọlọ́run jẹ́nu àti sí àná

tá a bàjẹ́ láwùjọ wa yìí pé a máa ń kojú kéré ẹsẹ̀ ẹ wo ọ̀rọ̀ tòkòtò ọ̀rọ̀ tòkòtò ẹ máa kéré lómi ẹ máa kéré lómi ẹ máa kéré lómi alálẹ́bí ló wí bẹ́ẹ̀ gbogbo ẹni gbogbo ẹni kíbà kíbà jẹ́ láyé bí tòkòtò àti kọjá kọjá alẹ́bí yóò wọ̀ náà alẹ́bí ló wí bẹ́ẹ̀ kí ló dáwò páyà náà báyìí àwọn àgbà náà lọ́jọ́ wá jíjà lórí tòkòtò ẹ̀ wọ́n àwọn wájú àwọn tàbí àlébà Muhammad ṣàkọlẹ̀ àwọn tí wọ́n ti gbà tàbí àlèjẹ́ náà nù wọn tó bá sọ pé ìjọba ìwọ̀n wọ̀nà ẹsẹ̀ kẹsẹ̀ wọlé àwọn ìgbà ńdí. ànábi pàdé àbúlé ẹjọ́ fún abdé Muhammad. ànábi abdé Muhammad sọ̀kọ́ tó yẹ kọjá kọ́sẹ̀. ànábi àti mọ̀ ní àyè ní àyè Abdullah ànábi mọ̀ kó ní tẹ́lẹ̀ àmọ́ ànábi abẹ́lẹ̀ ló kọ̀ rẹ̀ tó wà àlejò wa gbé ọkọ̀ tó sọ ló wá gbé kúrò ní ọkọ̀ rẹ̀ náà ó wá gbé ó wá gbé sínú ìtumà kẹfẹ́ eré ìtumà ó ní yóò máa dúró lórí tèmi àti tiẹ̀ ìtumọ̀ táwọn ẹbí gbé lọ tó gbé ọ̀rọ̀ ni lọ yóò máa túmọ̀ pé èmi ní ń bá wí yóò máa pé owó pé ìwọ náà ní ń bá wí nkúnta àgbẹ̀lẹ̀ tí a gbé lóòótọ́ ẹrú ọlọ́ọ̀lọ́ ọmọ rẹ̀ sí lóòótọ́ ọ̀sùnmọ̀sùn ẹrú ọlọ́ọ̀ ìfà fàfà ìzà ṣòkòtò lẹ́sẹ̀ kan náà ló fà àwọn tàbí nù àwọn òpáyà kíkà mẹ́ bí a ẹ̀jẹ̀ wá dé látàgé kọlọ́ tó lọ sí jíyàn ẹ̀jẹ̀ kíkà máa lẹ́ẹ̀bà lókè kò rọ́mú sí apáṣù kí lọ́la náà tuntun wí ẹ̀tùn rẹ̀ lòmí èyí tẹ́ kó kó ní àyíkó gbọ́rọ̀ sí lọ́lọ́ àbí kó túnmọ̀ sọ́ọ́kẹ́ lábíyà ń jẹ́ láti lé tó ń pè wọ́n ló dé àbá ṣòkòtò mẹ́lòkè ìtàgbúwá wà sí lónìí fúnlọ́dún lágbọ́ ọ̀rọ̀ gbogbo àwọn ìlàpá lérí ẹ̀ ẹgbẹ́ àndẹ́ ìfẹ́ lọ́wọ́ ṣe ní ẹni tí ó gbọ́ ọkọ̀ ní àbíkí ní bẹ́ẹ̀ nípa òtòtòsókè ìfà òtòtòsókè gbogbo ọ̀nà táwọn ẹ̀ka fún yìí ẹ̀jẹ̀ nípa ẹ̀sẹ̀ náà ní tòtòtòba èyí ló torí ẹ̀wọ̀ náà àwọn àdàbọ̀ ọ̀là hadithi sọ́hìn ó ní zip ó àárín fún ìdí ó tún ní ó fà ó tún fà wàkọ́ lẹ́kọ̀ọ́ àwọn tó máa ń bẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ pé ilẹ̀ àìyàn ya rọ̀ òun ò lè béèrè àwọn òkò òun ò lè béèrè àwọn alábẹ́ ìfẹ́ wà lẹ́yìn tó ní wà dé àníbà ìlà àǹsọ́ mi pàpàyì bẹ́yẹn bá wọ ẹ̀wù tó jẹ́ mùsùlùmí jàlámíà lọ́wọ́ ni kókó ojúbò rẹ̀ ní kó dé nídàájú ojúbùn ẹlòmí wa ṣe wọ́n ní ewó ah, lé yìí abọ́ èyí pọ̀jú ẹ̀sìn pọ̀jù kálówó ní kò pọ̀jù kálówó ní káàdì kò pọ̀jù tó bá ti bẹ̀rẹ̀ tó ṣe ń pọ̀ jù lọ́mọ sí inú ọlọ́mọ ti wá lẹ́sù àlejò akọ̀rọ̀ kan ti jọ náà sọ̀tọ̀ bá wọn àríwá sẹ́lẹ̀ àlejò bí ẹ̀kọ́ ṣe é nù bẹ́ẹ̀ bá jọmọ lọ́wọ́ àbí èèyàn àlejò nípa wàlẹ̀ àhàràjì àmọ́ títí ẹ bá sún sálẹ̀ díẹ̀ sí kò ní ẹsẹ̀ wàlàhárà àárí ẹgbẹ́ tó lọ́sàlẹ̀ náà kò lẹ́sẹ̀ títí tábí pé ó dé àárín ìdajì kókósẹ̀ kókósẹ̀ ni sallallahu alaihi wasallam anábìyà mọ́ wà máa àtàl nínàlì kàbẹ́yìn nínàlì ìdáàr ẹni tí aṣọ tó bá wọ̀ àdúgbò tó bá wọ̀ tó bá fi lè bọ́ nísàlẹ̀ kókósẹ̀ pẹ́rẹ́ anábìyà ti nà yóò ẹ̀sẹ̀ ńláńlá ni kíkò tó kó ṣe mùsùlùmí là ń bá wí ọkùnrin là ń bá wí o gbogbo àwọn kan táwọn èèkà kó rí ìtọ́nà tó fi yà já wọn yàn. jama ibi tá à ń lọ gẹ́gẹ́ kọ́ gbogbo lè láti gbọ́ rí àmọ́ ibi tá à ń lọ gẹ́gẹ́ ni pé ẹ wàhálà tó báyé lónìí ẹ wàhálà tó báyé lónìí nínú ẹ̀kọ́ náà níbi ẹ̀sẹ̀ ní o ẹ̀sẹ̀ yẹ́ ti pọ̀jù ẹ̀dín dáadáa ní mọ́ ọmọ ọba látara wa ó kéré ju ó kéré pọ̀ àìdá ló ti pọ̀ jù a ti ń ba ilẹ̀ jẹ́ púpọ̀ jù a ti ń ba ilẹ̀ jẹ́ púpọ̀ jù tọ́bà ń ba ilẹ̀ jẹ́ náà ẹni tó wọ́n lè máa bá gẹ́ wọ́n wọ́n tọ́tọ̀ fitna látò ti bá náà lẹ́yìn náà bọ́lá mi kò mọ̀ kọ̀ọ̀kọ̀ bí wọ́n bá dé ẹ̀yìn tẹ́ ẹ̀jẹ̀ ìdílé ti yà ẹjẹ́ kí lọ fún ó ń náwó ẹwà wọn àtàkù wọn láti lápọ̀ báyìí àwọn ọmọ tí wọ́n ti mọ̀ kí wọ́n múra kankan àbẹ́ ẹ̀jẹ̀ tó wọ́n bẹ̀rẹ̀ ayàtàfà wọn lò tọ́tọ̀ fitna ìyàtìyàtẹ́ ìyà ọlọ́ọ̀bá tó bá dé ìyàtọ̀ sí ìyàtàlẹ̀ kìyàmọ̀ tó bá dé látara àwọn ẹ̀rẹ̀ táwọn èèyàn tẹ̀rí èyí jẹ́ tẹ́ẹ̀ sí mẹ́ẹ̀ pínpẹ́ o jọmọ́ àwọn tó yàrá tó lẹ́jọ́ tìríkà wá wò pé bí yẹn bá jẹ́ ni ọlọ́run ní òfin ní múyàn ẹnìkan ní ìbá ti ṣe ọ̀pọ̀ nínú mùsùlùmí èmi ní ọ̀pọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ ìsúnmọ́ ọlọ́run ní òní yóò múyàn tó yẹ kó yẹ bá bí adébíyà níjọ́ láà tún ka ìtàn láyé rẹ̀ bí ka yìí tẹ́lá àwíkẹ́ náà ní ọ̀tẹ̀ bọ́lá aláìkàní níjọ́ lábàbíjà aláìkàní

èyí tó kú bú gbélé ìlọ́pọ̀ lè wà èyí ní àjọ púpọ̀ ní rírẹ̀ wàláì bá bá tẹ́rí padà orí tó pọ̀ tó lágbàgbà ìwà ilẹ̀ ti dọ̀tí ilẹ̀ ti dọ̀tí débi pé ẹ̀ìtẹ̀yẹ dáńdá tó wá wà níbi dáńdá àwọn èèyàn fẹ́ lọ́wọ́ ó tún wá pósẹ̀ látàyẹ ma wo àwọn èèyàn ń bára wọ́n tún lẹ̀ pósẹ̀ tẹ́bẹ́ nígbà wọn wọ́n tẹ́lọ ẹ̀yìn ìdákẹ́ ń wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ mẹ́lẹ́ jáde ní olówà yóò obìnrin ẹgbẹ́ ló jábò yóò lọ jábò tẹ́bẹ́ dákẹ́ ń wò wọ́n àwọn èèyàn aláwọn èèyàn lé àwọn èèyàn jáde àti ìyá rẹ̀ wọ́n lọ jáde ní ẹgbẹ́ tó ń ṣe náà tòwọ́ bẹ́ẹ̀ bí ó bá ẹjọ́bà àtàbí wọ́n sì ilé ìyá rẹ̀ jáde àtọ́mà àwọn ọmọ tí wọ́n sí náà wọ́n náà lé ọ̀rọ̀ ìyá rẹ̀ jáde káyẹ̀ lè mọ́ lọ́rọ̀ àwọn ohun bí ẹ̀sẹ̀ afẹ́sẹ̀ bá rí ha olúwarí zohar fasad filibaru wọn bahari bí ma kásàbà ẹ̀yà náà بعض الذي عمل لعلهم يرجعون olúwa ní ó di káyé ó di kókó lẹ́nu wàhálà oko ìyá ti kari ilé ó kárí oko kí ló fàtó bẹ́ẹ̀ bí mọ̀nà kásàbà àìdíyà náà ọlọ́ọ̀lẹ́ mi kọ́ ní tẹ́ ẹ̀kọ́ arífà mi ló jẹ́ kí n fi wú àwọn ìjìyà báyìí ìjìyà tí ń gbẹ́rù báyàn pé lè tẹ́ inú ọlọ́run èyí dé bí kèbé títí ẹwọ àwọn àìsàn àwọn àìsàn náà wọ́n bá àwọn abájú aláyé wọ́n ní goronia àìsàn láti lẹ́yìn àìsàn lẹ́yìn àtàwọn ẹ̀sùn bẹ̀lẹ́yìn rẹ̀ èyí kú dé èwo ní lẹ́yìn àti kékeré rẹ̀ èyí olú ilé ìjọmá gbogbo ọ̀nà tí wọ́n ti ràn láyé ìròlé ẹ̀ tẹ́fẹ̀ ìgbìyànjú láta ń tẹ́ ẹmú afọ́sára bí ẹ̀ta lọ́fíìsì ẹmọ́ bà wọ́n kò tẹ́ ẹ̀sẹ́ láfíkà yìí ẹmọ́ bà wọ́n ẹmọ́ bà wọ́n àwọn akẹ́kọ̀ọ́ gbogbo sáà ń ṣe bàhánì ní yóò ti sọ ẹ̀kẹ́ mẹ́rin tẹ́bá gbọ́nà kàdà ló gbà ọ̀wọ́lẹ̀ fún àwọn kẹtẹ̀ lè rí sí àwọn olùbọ̀ kányà sáńsán gbogbo tí wọ́n bọ́ kàdà ló mo jáde ń bọ̀ wá mo wá bẹ́ẹ̀ nìkan tó ṣe kó sọ wọ́n tẹ̀lé àwọn ará mẹ́bí ẹ̀ ẹ̀rẹ́dẹ́ kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ ni wá wọ́n bá fún mi sáàrin kò sẹ́ òun náà nígbà ó ní kò ní sáàmù èyí tó fún wọn ẹ̀rọ ọ̀nà ọmọ lọ́wọ́ ọmọ mi sẹ́yìn mo tó ọlọ́run fi lálẹ́ náà wá ní o láàlàmú yẹrìjẹrù àwọn àfà ó yẹ kí wọ́n àti máa gbóni sí àwọn èèyàn eré èyí gbẹ́tọ́ ordinary ẹ̀kẹ́ ní láàlàmú yẹrìjẹrù ọ̀nà ọba wáyà kalẹ̀ kalẹ̀ bá bẹ̀rù ní ààrẹ kábàwọn èèyàn وهل المسارب البر والنهر بما قصبت أيدي الناس يذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون أيقوا أنك يا جماعة ààrẹ kábàwọn èèyàn wà á jẹ́ kó gbóúnjẹ lò ní gbogbo kó gba ayé pátápátá ẹ̀wọ̀n à ń kọ́ tẹ́lá ẹ̀kọ́ fẹ́ fáwọn èèyàn ọ̀sẹ̀ mo ọ̀rọ̀ sẹ́ra ń sọ èmi ò rí tó bá ikú lóòótọ́ ni o kò àárẹ̀ ẹ̀ sílẹ̀ ẹwà máa rí á ah, ọlọ́wọ́ bá ti parí ẹ̀ wọ́n fẹ́ parí rí ayé láàrin ìṣẹ́jú kan rọrùn ló sọ láì nínú náà fún kò lè ṣe adìlújára nàìjíríà máa wọ china china máa wọ nàìjíríà gbogbo ayé ẹwà blọọkì ara yìí bàbá àpùtẹ yẹn ni kò tó jẹ mọ́ àmì bá bẹ̀ kò sí sùkàn ọ̀nà tó wá fún ọdún tẹ́lọ ọmọ láàrin ọ̀tọ̀ náà gbogbo tọ́lọ́ ń lò fẹ́ bọ́ọ̀bá rántí ẹ̀ ẹ̀ fi àwọn àfáà àwọn àti ẹgbẹ́ gbogbo aláàbíọ́ ìtẹ́ ní ọ̀dá ìdàkùnjẹ̀ wá bẹ̀ láti sìn mọ́ wá lò ó tábà bẹ̀rẹ̀ sí ní padà ọlọ́run ìsàkóso fún wa ọ̀ tí wàá lábọ̀ àjẹmọ́ àwọn àlùmọ́ àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam nítorí pé ẹni tá a sọ fún pé wọ́n kọjá ń bẹ̀ wọn àwọn kan kọjá ń bẹ̀ tó ní ọmọ sùúrù ó tún ti ta hey

àgbàjàkadì ní omi gbogbo àwọn ìlú tó kọjá lọ́lọ́ sọ̀tàn wọn fún wa tètè ń pa wọn tí wọ́n ń sọ tó fi pa wọn kò wípé tètè ń pa wọn lásán tí wọ́n ń sọ ìjọba ìbẹ́sẹ̀ lọ́dàbọ̀ yìí apá wọn ìjọba ìbẹ́sẹ̀ lọ́dàbọ̀ yìí apá wọn ìjọba ìbẹ́sẹ̀ kí ni wọ́n ṣe ni wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe ìkọ̀kan wọn wọ́n fẹ́ máa ń rí ẹ̀sùn méjì àti ọlọ́run bá dà ṣe kì àtàwọn ẹ̀ṣẹ̀ kọkàn mí wọ́n bẹ̀rẹ̀ náà rí mẹ́tẹ̀kẹ́ tó gbẹ̀rẹ̀ pé ìjọ lágbájá lẹ́yìn ẹ̀kọ́ tí wọ́n ń ṣe wọ́n tún bọ́ ọkùnrin sùn ìjọ lútù kí náà ti lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ẹ̀kọ́ tí wọ́n ń ṣe jẹ̀mọ́ ìjọ buhari lẹ́yìn ẹ̀kọ́ tí wọ́n ń ṣe wọ́n tí ó sùn wọ́n kù gbogbo mọ́látá lẹ́yìn ẹ̀kọ́ tọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe lọ́nà ẹ̀kọ́ fi tùwà ìlú fún áájú bẹ́ẹ̀ kápútọ́lá bẹ́ẹ̀ ti ìhàwọ́nà bẹ́ẹ̀ àwọn ń tí ọlọ́dún wọn gbogbo àwọn aláwòyàn ń bẹ́ẹ̀rẹ̀ ó sùn èyí táwọn owó tánwò yà tó dánwò jẹmọ́ ẹ̀tẹ́ ní ẹ̀tẹ́ ní ìbẹ̀rù ó fi dábẹ̀rù láyé ni torípẹ̀ẹ̀ ẹ̀kọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ká ológun àdáà àdúrà yìí pọ́n ẹja olóògbé àlálógún tó yàtọ̀ ìdílé àyàn pọ́nká láìláì láwádà ọlọ́dà ìgbà làwọn síkìnì aláwọn ń tàtàlá àmì tàtàlá kìíní ìṣẹ́lá Muhammad ọmọ ọ̀sánlá ó sáàmì máa ń tẹ́lọ́ ọba tẹ́bá tó fi kọ́ àrìnkalẹ̀ pé kọ́lọ̀ fi gbé ìnira tó bá yín kó fi gbé pò àníjọ́lọ̀ fi gbé pò fún yín àtà kọ́lù ìrú ìyàjì nítọ́nà ti lè dé wà láàkó pé àbídẹ́ bá padà bíbí ẹ̀sìn aláwọn èèyàn tẹ́ náà àwọn tẹ́láwọn tí wọ́n tó kúté wọ́n ń gbé àbáwọn àwọn ọlọ́bẹ̀ láwùjọ yìí àwọn tó kìí pé àwọn èèyàn tẹ́ náà èyí tó kìí èyàn kìí náà lẹ́kọ̀ọ́ jáde lé èyàn kó sínú kàndà lọ́jọ́ méje ó tún kó láti òyọ́ ọgbọ́n lọ́gbọ́n òfìsí wọ́n tó tó méje ẹ̀rẹ́sì láìláìlá àgbábáyà àwọn èèyàn tẹ́láwọn tí ń dákú ọbẹ̀ ẹ̀sẹ̀ kan àwọn àwọn àfihàn ọlọ́run ìsinmi sí ẹlẹ́sìn gbogbo ilé ìgbà gbà lọ sókè ní yóò bábọ̀ lẹ́jà ẹjẹ́ kálukú wa ẹjá lórí wàdà èyí tẹ́kọ́ sí lé yára rẹ̀ pé yànjú ní tẹ́kọ́ náà ti àlẹ́ ìṣọ́lọ́ láwọ́ alẹ́ ọ̀sẹ́rìnà èyí tẹ́kọ́ sí lé àwọn ọmọ rẹ̀ ti yànjú kọ́ sí tó bá pa láti ẹjọ́ ọmọ lọ́lẹ́ ìwọ́n ti rọ ọ̀ lè pọ̀ mọ́ ẹ̀ láti fọ́kọ́ mọ́ lọ́jẹ̀ báwọn ti máa bẹ̀rẹ̀ tó bá jẹ́ báwọn lásán ẹwà ẹwà àwọn ìjọ àwọn alùsùnà wà sí wọn tẹ́ máa lọ náà kúrò ayé lọ ètò onísàn wa jàmá kò sí onísàn kò sí ìkàlẹ̀ ìmá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó lómi ń bọ̀ àdíwọn náà bá ní àbí ọlọ́run bá ní fi ọlá masáàrù ẹni wọn fẹ́ sinmi الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله alihi wa sallam adáfẹ́ fún ọlọ́run àlékún kí ọlọ́run orí ọjọ́ ìjẹ́ fún ọlọ́run ọmọ bá ní wọ Muhammad sallallahu alaihi wa sallam ìtàbára ọ̀sọ́ ìkútùbà ọlọ́mọkọ́ onílà sáré náà kí làwọn nígbà táwọn ìbá ti ń sẹ́lọ̀ púpọ̀ àkọ́kọ́ mẹ́ẹ̀ ọlọ́run máa yọ àlùbáríkà kó nínú dúkìá wa títí máa lọ àlùbáríkà kó nínú tẹ̀lé wa ọlọ́run ti fún wa náà kò sálùbáríkà nínú dúkìá wọn lórí jama ẹ̀sẹ̀ ní jama kò sí àlùbáríkà nínú tẹ̀lé wa kó lè bá yọ dáadáa ẹwà àwọn àbábà tí wọ́n lọ pàtàkì lọ àwọn tó wá bírú wa ó fẹ́ máa ti kú àwọn èdè kánmà àwọn òbí tiwa tí ò nílé lérí ibi ilé táwọn kọ́ kalẹ̀ ìrẹ̀ náà yọ ọ́nà àpapọ̀ fúláàgì lónìí lẹ́yìn àti lẹ́yìn ìjọ bí lónù tẹ̀lé wọn ẹwà tí wàlẹ́ náà ń gbé pẹ̀lú wọn ẹwù ẹni tẹ́lá yé tó gbà náà ọlọ́run ti abẹ́ka tó ti àrùn owó díẹ̀ ni wọ́n ń rí àmọ́ wọ́n ń rí tó dájú sí bàbá rẹ̀ èlò nígbà ń sálárì ó lè rí oṣù ìbátẹ̀lé ń ṣe ohun tó ṣe kalẹ̀ ibẹ̀ ló ti rán ilẹ̀ kan ó sì rán yẹn sí yunifásitì kèé ti ní ti ya ìyá ayé kò ní kó dá ọbẹ̀ kẹ́yìn dá ohun dá ọbẹ̀ nìkan ẹ̀wù tó ayá ìwà lórí gbogbo ìlọ kàtán bàbá ìlú kàtán tán òwe ọkàwé bá ọdọ́kítà tó ti bẹ́ẹ̀ gbogbo tó ń gbà náà àpò ọ̀rí kan wáyé fẹ́rẹ̀ comparative food àwọn abáyọ̀ máa ti ń se bẹ́ẹ̀ wọ́n ti ṣèlú wọ́n ti ṣèlú wọ́n ti ṣèlú kátà tó tó one million ẹ̀yẹ bẹ́ẹ̀rù táwọn dáwọ́ bá wọn fẹ́ẹ̀ náà lórí kò sábà ẹ̀ka ló sẹ̀yìn wa máa tó ta ní ẹ̀yìn náà ti yàwọ́ lọ́sẹ̀ kan wò kí wáyé máa jẹ́ látọ̀ látàrọ̀ dalẹ̀ ẹ̀dẹ́ rẹ̀ wò wọ́n lé ọkọ lẹ́yìn àwọn afi táìmù sí i kò fẹ́ sí àkíkọ́ tẹ́sítì lẹ́nu afẹ́ sí ìyàwó náà má lè dùn látàkù méjì látàkù mẹ́wàá láti bẹ̀rẹ̀ ó dàgbò kan márèjì wọ́n ní ẹ̀rù kan tó ti bẹ́ẹ̀ náà dé sí ẹ̀rù ní ti fẹ́ sí láì látàkù méjì ní ìdíyìn sàkèrè dì sí kò sí tó fàájì ọ̀nà kò sí àlùbáṣà lọ dúkìá tá a rí ma tí àwọn ọ̀bẹ́ lù àwọn ọ̀bá tán lọ tó má fi lè sí kán ní èlé lọ́ra lẹ̀ yìí kọ́ ní báyìí lọ́ra ọ̀fẹ́ àgbókò lọ nínú nítorí ẹ̀tẹ́ wọn kéré gbà náà wọ́n ń pa àwọn àfáwọn lé wọ́n sì bàbàrà àwọn àfáwọn tó ó jẹ́ pé táwọn àfáwọn sọ náà sí ilé kìí tábà ti súnà àmọ́ táwọn àfáwọn náà máa ń sọ ẹ̀wà rí àfáwọn náà ti ń sọ etí ń sọ náà ẹ̀ẹ́gbà rẹ̀ tó ń ṣe àwọn náà ti máa ṣe àwa lónìí à bàbàrà àwọn àfáwọn máa kí láfáà sọ à ń lé túmọ̀ sí wọn àfáà náà da ètò náà ní gbọ́mọ́ ṣe ń ṣe ìkó náà bá yàwó làbájọ́sùn gbogbo nǹkan tó fà kò sábà kanú wa tẹ̀lé wa má ẹ̀sẹ̀ ní jama àwọn àwọn kọ̀ọ̀kan tó bá ń ṣe ẹ̀mọ̀ rí wọn owó tó wọn gbàgbé wọn kéré àgbákò sí wọ́ wọ́n lè jẹ́ wò padà bọ́dọ̀ ọmọ kọ́ wọ́n ní ká àbáríkà oṣù wọ́n ọ̀rọ̀ tó wọ́n ní tẹ́kíní ṣe tẹ́ǹsì kan ní ìkúnlẹ̀ mi àbáríkà wọ́n dúkìá rẹ̀ ni olúwa ní bẹ́ẹ̀ bá tún kọ́ tẹ́lẹ̀ mọ̀ tẹ̀lé àwọn ẹ̀sẹ̀ ìrìsìrìsì yìí ti gbèsà kí ló ti báwọn sọ̀rún ẹsẹ̀ nǹkan rẹ̀ pàrùn ó yá òjò rọ̀ òjò sí rọ̀ yóò ti gbogbo ọlẹ́ yóò ti gbogbo ọkọ̀ lẹ̀ atẹ́kùn fẹ́ yóò ti fẹ́ gbogbo ọkọ̀ lẹ̀ olúwa níbi òní ti lẹ́fẹ̀ẹ́ ju àlẹ́ Muhammad sọ̀rọ̀ àmọ́ àwọn agbáko tó ní agbára ìmọ̀ tó tààrin ní tó fẹ́ ju kan pààrùn lọ àwọn Muhammad sallallahu alaihi wa sallam tẹ bá gbọ́ bí wọn àwọn alábàáyé ṣẹlẹ̀ àwọn àìsàn tó lágbàá ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ lọ nǹkan méjì ló wà mẹ́ ọlọ́run bá wọn fi ìyà jẹ àwọn gègé nínú àtàwọn bíbíà àwọn tó bá ti sọ ọlọ́run rẹ lẹ́bọ ọlọ́run fi ìyà jẹ wọn ni ìyà ńláńlá wọn jẹ fún wọn àmì bá jẹ́ mùsùn tó dúró dáadáa kọ́dà tó bá fi lè mú eré rere kó jọmọ́ ẹ bá jẹ́ mùsùn fún náà tó kó dáadáa bí àwọn ẹ̀rí sẹ́lẹ̀ yóò wá fẹ́lẹ̀ sí ojúlé eré rere kó jọmọ́ kí ló máa jẹ́ fún kẹsàárà tuntun náà bí ní ọba ti pọ̀ tó bẹ́ẹ̀ lọ́run ti ta ìbẹ̀rẹ̀ tó sọmọ àdéhùn ọlọ́run ọba ni òun ló jẹ́ kò sí gbogbo bá tẹ̀lẹ̀ láyé ní wàhálà kò lè wá bọ́ ọmọ tẹ̀sí bá ń lọ kò lè kó máa mọ̀ tàbá kókó yóò mọ̀ àwọn ọmọ mú ọ náà ìyàbọ̀ ń bẹ láàrin ẹni tẹ́ bó dúnyàn dáadáa tó jẹ́ mọ́tò tó dún dédé àtẹ́tẹ́dẹ̀gbẹ̀lẹ̀ kọ́dà ó súnmọ́ kéré láti gbèbè ní ti mùsùlùmí kó pọ̀ ju gbèbè lọ àmì ìrìnlá ní fóònù gbogbo yóò jẹ ẹ̀kẹlòmí bí ìgbà pé iná bá jẹ ní ìtẹ́pẹ̀ ní ọ́nàrí ìgbà lásán bí ìgbà tó fi kéré máa rìn ó mú kan náà sáré àlẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam alẹ́bí ìgbà ló ṣe ọdún ìrìn ìbáyìí ó ní ìgbà pé pa ohun tí lè alẹ́bí láti ẹ̀sọ́ lóṣù ẹ má bu ìgbà máa ẹni ní fún yín bí bàbá bú mùsùlùmí ọlọ́mọ fi ń kó ẹsẹ̀ rẹ̀ ńlẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí iná tí máa ń jẹ ìzẹ́pẹ́ ẹ̀ máa tán ti ṣe ìzẹ́pẹ́ bá ibi tó ń ti jẹ iná tí wọ́n bá yà bá yóò ti wù yóò ti pa ẹ̀jẹ̀ mùsùlùmí lẹ́nu yẹn Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo tó bá mùsùlùmí tó fi ìbànújẹ́ kéré Ànábì ní kọ́dà bó ti ọ́dínárì ẹ̀ bó ti máa ń gúnyàn ikú tàbí pé kọ́dà má ba mùsùlùmí lọ́kàn jẹ́ tó fi tọ́jú ọ̀sán mùsùlùmí bá jẹ́ pẹ́rẹ́ Ànábì ní rí fún ọlọ́run fi tẹ̀kẹ̀rẹ̀ fún ọlọ́jọ́ máa ẹjẹ́ agbódédé yẹn ẹni ní sọ́dún sọ̀rọ̀ máì kò má bí wọ́n mú ọ kò má ọ̀tọ̀ mú ọ tó ọ̀bá ti lẹ́sìn òfò ní fún ọ àmọ́kọ́ bá lẹ́sìn tí kò lára àjẹ́bá ti mọ́ wàláhì àbí èrí ńlá lábẹ́jẹ́ fọ́lẹ́sì kìámà nítorí ọlọ́wọ́ bá lú bí ìlà ẹni pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ó pẹ̀gẹ̀rẹ́ fún jẹma ẹjá padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá jẹma sábà padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ti bá wà pàdé wọn àwọn ìjọ anú alẹ́ ìsẹ̀rẹ̀ ẹ̀sọ́rọ̀ àforíjì ọdọ̀ náà ọba yìí tẹ́ ti sọ àforíjì ikú rẹ̀ sọ́rọ̀ àforíjì ìfẹ́ ìṣe ọ̀dá ẹ̀fílẹ̀ ni ó kìí ẹjá pàdé mọ́sálásí àbákòrò tó dákọ́ra wọn ẹ̀yà àdàbúlá àdàbúlá wàhálà lórí wàhálà tó lé ìjàmá kò tó ti a ẹ̀sẹ̀ a ní sọ́pọ̀ tó wọ́n lọ wọ́n yẹ jẹ́wọ̀ wọ́n náà sílẹ̀ ìtẹ́tò ìtùbánu kọ́dà àbọ̀ ọ̀bá ìgbólóhun astagfillah kan ọlọ́run forí jiyàn ẹ padà fún mi ẹsẹ̀ yín o tẹ́bà ti tààrà fún bẹ́ẹ̀ ọlọ́pàá ní kí lóhun ṣe ìgbẹ̀kùn láti sánmà òun lọ fún yín àwọn ọmọ yín ó bá ìfọ́ sí àwọn ẹ̀sán dáadáa yóò kókò láì fún yín tó bá dìgbẹ́ jẹ̀mọ́ àti ìṣòro ìlú àbí ìlẹ̀kùn ẹsẹ̀ ti tààrà fún ẹsẹ̀ yín o òun gángan ní oríṣà fún olówó alẹ́ káàkiri ẹ̀ṣẹ̀ ara wa kí wà látòdé súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó bá ń sọ fún wa láwọn tí wọ́n mọ̀ nípa ìṣègùn tí tó bá ń sọ fún wa ẹ̀jẹ̀ bá gba ìmọ̀ràn wọlé o ọ̀rọ̀ ọmọ ní kéré jọ̀nà ìmọ̀ lè gbó láyọ̀ sọ̀dé gbogbo lè yára àgbọ́yé ìmọ̀ náà ni ìmọ̀ ní kéyàtì ní àtàwákù lọ́rọ̀ yìí kíká gbọ́mọ̀ràn wa Ànábì alẹ́bìnrin kò sí àkóràn wọn ò lè kó jẹ́ àyàn alẹ́bìnrin lọ alẹ́bìnrin kò sí àkóràn ah, kò sákóràn alẹ́bìnrin bẹ̀rẹ̀ alákùnrin kan bí alẹ́bìnrin sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ ó ní àníṣẹ́ ẹranko kan tó ń fi kó àwọn dáradára àwa sọ sáàrin àwọn ẹranko yòókù alẹ́bìnrin yóò ràn àbí òmìnira ó bí alẹ́bìnrin yóò ràn àbí òmìnira alẹ́bìnrin yóò ràn ẹ̀hán ẹ̀sìn yóò sákóràn alẹ́bìnrin wà ní kó lè bá yọ dáadáa kó sákóràn èyí tó wà níbo ló ti kó olóko ń bí kan náà lè ibi tó náà ti kó olùkó ń bí kan náà lè tọ̀hún náà kọ́ anábìlẹ̀ padà rí ẹnì kan nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ò kó ń bí kankan tí a kankan àbá náà lè. ànábì sallallahu alaihi wa sallam ẹwọ̀n ànábì mọ́mọ́ òun ló ń jẹ́ kí àfihàn sọ àwọn àbá dáadáa bọ́ ànábì mọ́mọ́ àtakùrọ̀ àwọn èsì yìí o ànábì yẹn bá rí ẹni tí ẹsẹ̀ mú tẹ́tẹ́tẹ́ máa ń rìn ànábì yẹn ọkùnrin o bẹ́ẹ̀ sì máa ọ fún kìnìún láyọ̀nù ọkọ̀kọ̀ yáàmù eré òkìkì wọ́n ti lóde ẹni bá yọ sọ́sà ìjọ tó tẹ́lẹ̀ yìí olóòtú ẹ̀yọ́ ni àlẹ́yìn bá rí ẹni gẹ̀ẹ́sẹ̀ ń irú nínú àbẹ́ sáfọ̀ kọ́ bá tẹ́lẹ̀ ní jẹmọ́ kan bá ara rí ó ti kò sáfọ̀ hàn ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tó bá tẹ̀lé sí àwọn tó náà lágbára àwọn lówó àwọn nígbòbí àwọn mímú ó ti fà àwọn tàbíkà rẹ̀ ẹgbẹ́ pọ̀pọ̀ láfíríkà pọ̀pọ̀ ọ̀rọ̀ áfíríkà yóò pa áfíríkà rọ̀ ní áfíríkà kò bọ̀ ọwọ́ àwọn ńláńlá náà sẹ́lá lè pọ̀ tẹ́jà ara àwọn níwọ̀n kó sí àlejòwárí ẹ̀wárí o

wọ́n láti sẹ́nà ọwọ́ sẹ́nà àlè ìdáàbòbò ńláńlá lè jẹ̀mọ́ mẹ́ta péré láàárọ̀ mẹ́ta nírọ̀lẹ́ ìdáàbòbò ńláńlá yìí ó ju ọdún gẹ́gẹ́ bọ́ ọ̀rọ̀ ìdáàbòbò yàtọ̀ sí ń ta fojú rí tẹ̀lé ìta fojú là ń ta fojú rí eléyìí èyí tẹ́ fojú rí ipa rẹ̀ ta èyí tẹ́ fojú rí ipa rẹ̀ ta kẹ́ ní mọ́ni pẹ̀lú ẹ̀ bísí ọwọ́ àtẹ́lú àmì mẹ́ta péré mẹ́ta kányányá olùlànàbí sallallahu alaihi wasallam mẹ́ta ti láàrọ̀ ẹ̀sì mẹ́ta rọ̀lẹ́ tí bá ti wá tẹ́lẹ̀ ìrìnà tán ọ̀wá ní fọ́jú fídíò sọ ní kòrò lára bàbọ̀ ọ̀rà ní وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته